إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أنا بصر الله الله سبحانه وتعالى tọrọ sọláàtì fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọlọ́run kí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà sí ọlọ́run àwọn ará ọlọ́sí ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lẹ́ nípa ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́run ajẹ́kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. ní tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tafsir al-Qur'an al-Azim Suratu Shu'ara Quran chapter 26 aya 38 láti máa tẹ̀síwájú àbí Allah subhanahu wa ta'ala ó ṣe àlékún àgbóyé fún oníkàlùkù wa. kó má dùn ládàá ìkọ́ ẹ̀kọ́ láti inú ọ̀rọ̀ rẹ̀ ọlájà ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم فجمي السحرة لميقات يوم معلوم وقيل لله هل أنتم مذكرون لعل أتبع السحرة إن كانوا هم الظالمين رسول الله محمد صلى الله عليه وسلم ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin ẹgbẹ́ wa Musa àti ìyàwó àdéhùn sọláàtù sọláàn àti kékeré ẹni olùgbàgbà ẹ̀dá olùfara ní ẹ̀dá ọgọ́rùn-ún ọba tí a pè ní fúnra ọkọ̀. ní gbogbo tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tí a ti gbéyẹ̀wò tí a bá gbàgbé ìràwó náà padà rán ó ránṣẹ́ sí àwọn òpìnà pé gbọ́dọ̀ ti tiẹ̀ gbogbo àwọn àmì ńláńlá tí táwọn ọba fánàbí wa Musa tá a máa ń pè ní mọ̀jẹ̀dá òun rí wọn gẹ́gẹ́ bí sẹ́ṣẹ́rò gẹ́gẹ́ bí amalu sihir iṣẹ́ ẹ̀dán iṣẹ́ àṣàfi pé kì í ṣòdodo eléyìí ló wá mú tó wá ní tọ́ káwọn fi ọjọ́ sígbà tí gbogbo àwọn aráàlú tó ju oníkálukú ó péjọ láti wo ẹni tó mọ idán pa. وجني السهرة لميقات يوم معلوم Fẹ̀rẹ̀ọ́nà sọ fún àwọn sójà rẹ̀, àwọn èèyàn rẹ̀, fọ́ọ̀lù àjí وأخاه وابعث في المدائن حاشرين wọ́n ni Musa àti Haruna ẹ lọ kẹ́ ẹ padà wá ẹ̀yin náà ẹ̀yin sójà ẹ̀yin náà lọ ẹ lọ kó àwọn àwọn ọmọ ogun wá àwọn ọmọ ogun wo ni yàtúkà fi kulli sàhábì nàámi gbogbo àwọn òpìdán tó máa ń bẹ nínú nínú igbó lẹ́yìn ìlú ẹlọ́kùn ọjọ́ wọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀ gbogbo lẹ́yìn tó ń ṣe yìí láti lè fi gbogbo sí òfin ọlọ́run ọba ni wọ́n wá mú ọjọ́ ọjọ́ náà wá pé ọlọ́run sọ fún wa pé fàjímù yẹ sáhàrà tún lèmi kọ́ ti yọ mi máa lóhùn ọlọ́run nígbà ìtọ́jọ́ náà pé gbogbo àwọn òpìdán rẹ̀ ó kó wọn jọ sí gbangba sáà gbogbo àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin àwọn aráàlú àwọn náà fẹ́ wòran wọ́n fẹ́ mọ alẹ́ lódodo ta ló purọ́ ta lẹ́yìn tí ó borí. kódà nínú nínú ẹ̀kọ́ tafsir bá táwọn mí sọ nípa àwọn iye òǹdíwọ̀n àwọn òpìdán tí ìṣòro àwọn náà kó jọ àwọn míì ní wọ́n tó bí one thousand five hundred láì ṣe pé wọ́n fẹ́ lọ wọṣẹ́ wọ́n fẹ́ faburú lọ́lẹ̀ ni wọ́n fẹ́ ran ìbàjẹ́ lọ́wọ́ wọ́n fẹ́ fi ọwọ́ tẹ irọ́ nìkì wọ́n fẹ́ gbójú ẹ̀sìn ọlọ́run ọba ìsìláàmù gbolẹ̀ wọ́n fẹ́ kún agbára fẹ̀ráhùn wọn láwọn míì nínú àwọn àfa àwọn míì àwọn míì ní nineteen thousand nineteen thousand tìsáàtà àṣẹrà àlùfẹ̀m òun làwọn òkìdán àwọn míì ní táàtì mi jẹ̀mọ́ ilé yóò mọ sọ fún wa yìí pé ìròyìn tí èèyàn méjì mẹ́ta mẹ́rin ìròyìn tí èèyàn mẹ́wàá àwọn òkìdán tí wọ́n pọ̀ tí wọ́n fẹ́ ló kà ní. وقيل للناس هل أنتم مجتمعون àwọn sọ fáwọn ènìyàn tí gbogbo iná lómi ti pé torí pé lẹ́nìí ojú rèé ìran rèé ni ẹ rí ìran wò tí gbogbo yín lójú yín ti pé tí gbogbo yín pátá lójú yín ti pé síbí táwọn ará ilé ti jáde táwọn òkú ti dé. لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين wọ́n ní torí pé tí gbàsùnà torí pé àwọn òpìdá wọ́n bá ń wéènì tí wọ́n borí musa aruna a àwọn látẹ̀lé o àwọn látẹ̀lé musa fìràwọ́nà eh, musa àti haruna àwọn eléyìí ò ní wọn ò lè gún ìní àwọn tí ó gún ìní lẹ́ni òun ni àwọn òpinna wọ́n bá ti ti lè gún ìní àwọn náà látẹ̀lé. فلما جاء السحرة قالوا لفرعون أئن, أئن لنا لأجرا إن إنا نحن الغالبين àwọn òpinna wọ́n ní ìwọ fúnraúnà àti gbéradì tọ àwọn òwe ni ààbòrí Musa àti Haruna alayhi salam àmọ́ kíni tí ó máa jẹ́ ẹ̀bùn títí wa kíni pride títí wa kí ni price wa yẹn ni kí ni tó fún wa tọ́lá kò rí kí ló fún wa jẹ̀mọ́ eléyìí náà ń pè ní ọjọ́rọ̀ èèyàn gbowó iṣẹ́ bó tiẹ̀ jẹ́ sí pé ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ètò ni àìmọ̀ gbogbo iṣẹ́ ìgbà tí iṣẹ́ mi ò bá ti jẹ́ iṣẹ́ tó dáa tọ́lọ́run jọ́nú sí kódà àgbọ̀dọ̀ kópa nínú ẹ̀ dípò pa mọ̀ wá sọ pé à ń béèrè lọ́wọ́ àwọn tá a bá ṣe gbé ìrẹ́kùn mi àbí mo ti parí iṣẹ́ yín èèlò tèmi ẹ fún mi ní ìpín ti tèmi gbogbo wàsílà gbogbo wàsílà tí o bá ti bá ìlànà ọlọ́run ọba mùsùlùmí bá ṣe léèwọ̀ àìkópa nínú ẹ̀ bí ẹ̀ bá wá kópa nínú ẹ̀ kò tún gbọ́dọ̀ gbowó lórí ẹ̀ yálà ẹ̀bùn ni àbí owó ọ̀yà ni tán bá sì fún kò gbọ́dọ̀ gbá tó bá sì gbá kò gbọ́dọ̀ ná fún rẹ̀ sí ìtọrẹ ni àgbọ́dọ̀ délé yìí mú bí àpẹẹrẹ ẹni tí ó bá wọn èèyàn ra ọtí ó bá wọn ra ògógóró ó wá ra dé wọn ni à wọn náà gbélé ìmọ̀ gbélé lọ tó lè gbá tó lè gbá kò lè gbá kó tó pé kò yẹ gan-an fún un láti bá wọn ra ntọ́lọ́run tó ṣe léèwọ̀ fún àgbọ̀dọ̀ bíbẹ́ àgbọ̀dọ̀ mu bí ó ṣe tọ́ fún ọ láti gbà bẹ́ẹ̀ náà ló tó tọ́ fún náà láti béèrè nípìnlẹ̀ pé à tí bá bá yín lọ́ra tí bá dé kílẹ̀ fún mi jàmá mùsùlùmí àpẹẹrẹ irú eléyìí wá pọ̀ lórí àwọn àlámà yìí òun là fi kú ní kú sínú ẹ̀ṣẹ̀ tó rẹ́ni bá ara ẹni lọ́wọ́ láti lè ṣe ní tó takotọ́ lọ́run dèédé ládá tó ń bẹ fẹ́ni tó takotọ́ lọ́run náà ni mọ bẹ fẹ́ni tó ran ẹrú tọ̀hún lọ́wọ́ bó sì jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ náà ni òun náà pè ń bẹ̀ torí ẹ̀ gbogbo okùnfà tí ó bá ti léèdì wá síbi ìtọ́lọ́run bó fẹ́ a gbọ́dọ̀ kópa nínú ẹ̀ rárá bó ṣe yẹ kó mọ ká má sì wá sọ pé a tún wá chájì wọn lówó àbí wọn wá fún wọn lówó a tún wá gbà eléyìí ó lè a gbọ́dọ̀ dé ìkàkọ́ ìdẹ́sìn gẹ́gẹ́ bí òpó mímọ́. Ànábì sallallahu alayhi wa sallam ọlọ́nàbí ni. دعا رسول الله صلى الله عليه وسلم عن أبي صفوة عن ثمن الكلب ومهر البغي ثمن الكلب وحلوان الكاهل أنا صلى الله من كم كم أنا أقول ثمن الكلب أي ما ايما أي ما جري أي ما فجاسون كما وطأ inú jẹ́ ti pé èmi ń tajà fáwọn èèyàn ni kódà òun mo tàjọ tí mo kọ́lé kódà òun mo tàjọ tí mo fi tí mo fi bẹ̀ sí níkà bàbá iṣẹ́ lẹ́yìn ní iṣẹ́ haram rẹ̀ àyètàjà àyètì ìrajà kódà gbọ́dọ̀ lájà wípé a máa sìn tó bá yẹ lẹ́yìn àwọn ààyè mẹ́ta tí Islam yàn dá wa ká ní fún àǹfààní ìdáàbòbò ẹ̀mí dúkìá sì ni kálájà ká fi sọ́lé wọn ni ó máa ń sìn ó ní ajá tó ti sọ́lé ó ti ṣe ọjà lè ó lè dẹdẹ ó lè ṣe security ló lọ́ra àmọ́ ìṣe tó máa sùn láti kékeré wọn ni akínyókò rẹ̀ bíngò ni ọmú ìyá dùn ni àìsàn ajá ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká fi ajá ṣọ́ àwọn ẹran wa tá a máa ń lọ kó jẹ lóko àbí nígbó bí àwọn ewúrẹ́ kéékèèké àwọn àgùntàn kí kọ̀lọ̀kọ̀lọ̀ bá bá pa wọ́n jẹ ká fajá ṣọ́ wọn kíkan bẹ wájú kíkan bẹ lẹ́yìn kíkan bẹ lábọ̀ ọ̀tún kíkan bẹ lápá àlàáfíà Islam ṣe léèwọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni ká fi ajá dẹdẹ ká fi lọ dẹgbẹ ká fi lọ ṣe hunting ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òde ìsìlámù ní ẹ̀dá wa tá a ti máa ń lu ajá ohun tó báyìí lè tẹ̀sán àwọn eléyìí náà èlò àdèmá mùsùlùmí torí ẹ̀ kẹ́nìkan nìyí kó wá sọ wípé iṣẹ́ òwò ajá lòun ṣe ìdí máa rí ń bẹ́ẹ̀ àràmù nì nígbà tó ní sámọ́rọ́lì kẹ́ńtì nìyẹn ẹlẹ́ẹ̀kejì wà máa ní ìbàrí òun ni owó tí àwọn obìnrin tán fi ara wọn kalẹ̀ kí ọkùnrin tí kì í ṣe ọkọ wọn láti bá wọn ní àṣepọ̀ yálà obìnrin lè ó wá gba ó béèrè owó kán bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣìná àbí obìnrin lè nígbà wọn ṣiṣẹ́ ìṣìná tán ẹni oníṣìná lọ́kùnrin ó wá fún un lẹ́bùn kò gbọdọ̀ gbá iṣẹ́ tán ṣe iṣẹ́ tán lọ́wọ́ àbọ̀ ìjọ́nú sí ni eléyìí la máa ń pè ní mahar tẹ̀wé ànábì pè ní mahar torí pé obìnrin ló béèrè àná sì mọ ọdún wọn wọn pè ní ilé aṣẹ́wó eléyìí ni èèwọ̀ ni aṣẹ́wó ìṣìnà àìsí àìsíṣẹ́ aṣẹ́wó bẹ́ẹ̀ ni kódà kò kì í ṣiṣẹ́ ká má ti wá sọ pé ìlú mọ̀ wá ṣe ìlú mọ̀ wá gbowó ń bẹ̀ ìwà lóò fi ṣètò ayé òun fi kọ́lé òun fi ń rọ́pọ̀ jàmá iṣẹ́ orí ibú òun nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ní fìlúwánì káàdì òun náà ní owó tí babaláwo àbí ẹni tó ń yẹ nǹkan wò yẹ̀pẹ̀ ló fi ń yẹ̀ wò ni omi ni tẹ̀sùbáà ló fi ń yẹ̀ wò ni owó tó bá ń ṣáàjì àwọn kọ́sítọ́mà rẹ̀ haramu ni torí pé ṣé tó ń ṣe gan-an ìṣe haramu ni ọlọ́wọ́n bò fẹ́. irú eléyìí náà ló jẹ́ irú iṣẹ́ tí fìràwọ́sì náà tó bẹ àwọn bàbá àwọn òpìdán tó ní kán lọ pè àwọn náà wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ tá a bá borí kílẹ̀ fún wa ká sọ ọ́ ká sọ ọ́ kó yanjú ká tó bẹ̀rẹ̀ so iṣẹ́ yẹn nìyí iṣẹ́ tí ọlọ́run bò yẹn ló ti ní gbogbo iṣẹ́ tí ó bá ti lé dìdí tọ́lọ́run bò fẹ́ jẹ̀mọ́ mùsùlùmí a kì í ṣe pépè pé a wà ṣe a tún wá béèrè owó àbí a tún wá máa retí kan fún wa ní nǹkan àbọ̀tẹ̀ wa fún wa àlàáfẹ́ gbà iṣẹ́ tí yẹn náà tọrọ tuntun bá kúrò níbẹ̀ ni àmọ́ iṣẹ́ tó rágbétọ̀ yóò lè gbé wa pé n tó dáa jẹ̀mọ́ kò sábúrú mbẹ ká béèrè owó ọ̀yà lọ́wọ́ àwọn tó fẹ́ gbéṣẹ́ fún wa kò sábúrú mbẹ tá a bá béèrè àwa ṣe tán wọn wá fún wa lẹ́bùn ká gbà á kò sábúrú mbẹ lókùngbà tá a bá ti rí ẹ̀rí tó ṣe é léèwọ̀ wípé a gbọ́dọ̀ gba owó lórí eléyìí ìṣe kan bẹ nínú ọ̀nà táwọn èèyàn kan máa ń gbà ṣòwò wọ́n sì máa ń gbà rówó tó sì takòtò ọlọ́run ó ti ẹ̀dá sí pé ìṣe yẹn nìyí ìṣe tó dáa ni àmọ́ ìtarẹ̀ ìdólówó àbí ìgbé kalẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí yóò mọ owó lórí ẹ̀ tá a mọ káàdì yẹn lórí ẹ̀ ọlọ́run sí lẹ́kọ̀ọ́ kí ni ṣe náà ẹnìkan ní akọ akọ ẹran bóyá akọ màálù àbákọ ewúrẹ́ àbákọ àgùntàn àbákọ ewúro àbákọ adìẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa wá gbé lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n ní abo táwọn ò lápọ̀ wípé ẹlẹ́kẹ́ akọ́ tèmi kó gun abo yín tó bá ti ti gun yóò lówó yóò lóyún yóò pẹ́yìn yóò bímọ àmọ́ o ten thousand ló ń gbà àwọn èèyàn máa ti ń irú eléyìí ó tako ìsìláàmù ká gbowó lórí ẹ̀ ká táàjì àwọn èèyàn lórí ẹ̀ ó tako ìsìláàmù àmọ́ báwọn ẹni tí a fi akọ títí wá gun ẹran abo wọn tó bá wù wọ́n tí wọ́n ṣe wọ́n lálejò lẹ́yìn tí iṣẹ́ parí tán ó wù wọ́n wọ́n wá fún wa lẹ́bùn ìsìláàmù ò ní àmọ́ gbà àmọ́ káwọn wá gbóǹde pé náà ten thousand ní per second five thousand ní per minute báwo ni a ti máa ń ṣe lénìí àbí ẹ̀ẹ̀kan tó bá ti gùn lẹ́ẹ̀kan ẹ̀sán twenty thousand ìgbẹ́ni máa ń ṣe léyìí oúnjẹ ìwọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá fún ẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ àmọ́ kí wo gbọdọ̀ fún ẹ wo wá dìmáàndì lọ́wọ́ wọn eléyìí tako òfin ọlọ́run ọba haramu ni kí ló dé tá máa béèrè lọ́wọ́ rẹ̀ wípé akọ títí ẹ tó gun abo ẹran títí wọn tó dẹ́ ẹ lójú pé yóò lóyún wọ́n yóò sọ pé iṣẹ́ àwọn wàá ló mọ̀ ni torí ọ̀tọ̀ ni kò gùn ọ̀tọ̀ ni kò lóyún ọ̀tọ̀ ni kò gùn ọ̀tọ̀ ni kò pẹ́yìn ọ̀tọ̀ ni kò gùn ọ̀tọ̀ ni kó bímọ ẹni tó sì ní abo sì nìyí èròǹgbà àti èkéjọ kọ́ ẹni gúngùn ní tó ń fẹ́ òun lọ́mọ ọmọ òun lòun náà fi ní ṣọ́ọ̀tì ní òfin ní lùdì lówó tẹ̀ ní òfin ní wọgbó ní tó ń fẹ́ nù ṣé wọ́n tó bá lápọ̀ tó wá gbẹ̀gùn wọ́n wá gbẹ̀gùn tán wọ́n á gbowó wọ́n bá lọ sí ẹ̀ tó lóyún kò lóyún. tó pẹ́ yín kò kó yé yín kò yé yín tọ̀ ojú lóyún fún àti olóyún kọ́ oyún lẹ́yìn oṣù mẹ́ta lóyún bá wálẹ̀. tó túmọ̀ sí pé ọ̀gán tó ń tà fún wọn ọjà kíni ọjà òkùnkùn òun ni ayé tí ìrajà òkùnkùn bẹ́ẹ̀ láì tajà òkùnkùn lè fún nínú òkùnkùn ayé tajà òkùnkùn àti òkùnkùn a máa lè fúnni ní ẹ̀bùn nínú òkùnkùn kò sábúrú bẹ́ẹ̀ pẹ́pẹ́ tó dára bá fún ọ̀tọ̀nù torí ẹ̀ gbólóhùn tí àwọn òpìdá fìràhónà tí wọ́n sọ wípé kọ́ọ́lù ní fìràhón tó sọ fún fìràhónà yìí pé àìyíndàlẹ́dẹ́ẹ̀lẹ́ àjírọ́ a rò pé a ní owó ọ̀yà tá a gbà fún owó iṣẹ́ tá a gbà fún tẹ́ ẹ wá fún. إن كنا نحن الغالبين tá a bá ti lórí Musa àti Haruna aleyhi masalatu wasalam àti gbogbo ohun tí wọ́n gbára lé tá a bá ti lórí wọn àwa rò pé owó ọ̀yà owó iṣẹ́ wa ó wà ńlẹ̀ tẹ́ fún wa àbí kí n fún wa gẹ́gẹ́ bí ẹ̀san قال نعم وإنكم إذا لمن المقربين ẹ̀rí fìràwọ́nà aláburú ẹ̀dá oníbẹ̀ẹ̀ni kìí ṣe owó ní fún yín kìí ṣe ẹrú ní fún yín àmọ́ tẹ́ bá fi lè borí tàbí lẹ́yìn ọkọ̀ rọ́bìn ẹ̀ẹ́dì nínú àwọn kíni olùsàdìváísà olùsúnmọ́ olùsúnmọ́ba jẹ̀mọ́ eléyìí ni títúra ọ̀nà fi ṣàdéhùn fún wọn ni ó ju kó fún wọn lówó lọ ó ju wọn kó fún wọn lẹ́rù lọ torí pé bẹ́ẹ̀ bá ti wà lórúkọ bá ní òun náà máa rìn fáńtáfáńtá nínú ìlú kò síbi tó lọ tí ò rí lọ kò sí tí ó tẹ̀ tí ó tẹ̀ ní nínú ìlú tó bá jẹ́ nínú àwọn tó súnmọ́ adarí ìlú àwọn náà mọ́lẹ́yìn bó ṣe máa rí nù lọ́pọ̀lọpọ̀ ọmọ fẹ́ wọ́nà láti ilẹ̀ rẹ̀ mọ́ àwọn olórí ìlú nù tó bá ti súnmọ́ lórí ìlú yóò mọ pàṣẹ wà yóò mọ ṣẹ́kínní yóò mọ jẹun yẹn yóò mọ tẹ̀ wọ́n lẹ́bàṣúbàṣù yóò mọ gba nǹkan ní nǹkan mọ́ títí ẹ̀ tí o sì dẹ́lẹ̀ sọ pé agbára ìlú agbára ìdarí ìlú ó ń bẹ lẹ́yìn rẹ̀. Fìràwọ́n náà promise mi pé ilẹ̀ làmínà ń lọkọ̀ rọ̀bì ẹ mọ̀ ọbẹ̀ nínú àwọn tí ó súnmọ́ àwọn alásùnmọ́ ọba àwọn alásùnmọ́ òun. Ọ̀lẹ́lẹ̀ òun sá ẹnukúmọ̀ ẹnitúmí mọ́lùkún. Lẹ́yìn náà, anábìwá Mọ́sá alayhi salatu wa salam ìwà sọ fún wọn wípé tọ́ fàlàlàhùn Musa alkun anábíwá Musa ní ẹ̀yìn òpinà iṣẹ́ ọwọ́ yín tẹ́ gbára lé ẹ̀já rí ẹ̀mú jáde ẹ̀mú jáde gbogbo tẹ́ gbára lé ẹ̀já rí ẹ̀mú tàà ẹ̀bẹ̀rẹ̀ náà yín ẹ̀já rẹ̀. فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا إنا لنحن الغالبون جماعة lẹ́yìn wá gbádùn èyí wọ́n bá bọ́ wájú wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́mọ̀ fidán láti máa ju èyí tí wọ́n mú wá láti máa fi hàn. wọ́n fẹ́ tókìtì níta. ẹ̀rọ olú tí wọ́n wá gbọ̀ sí. ẹ̀yin ni ẹ̀yin ni fẹ̀rẹ̀ ọ̀nà gbára lé wípé ẹ fi dán yín ẹ fi gbòǹlẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba Musa. àti Musa àti Haruna tó rán ẹ̀yin tí ń fẹ́ ọ̀nà ìgbára lé tó kọ́ lọ kó yín wá nígbà tí agbára rẹ̀ dópin tọ́ gbàtẹ́ iná ó tún wá fi dán yín agbára tí iná hàn ẹ̀yin náà tí wá ń gbára lé fìrà òun wàkọ́ọ̀lù bí ìzàtì fìràwùn pẹ̀lú gbogbo agbára fìràwùn náà pẹ̀lú gbogbo òkun lọ́wọ́ ẹ́ fìràwùn o ló fi níta lọ fún yín wá nígbà náà wá dé náà bá tó yìí ń tà lé lórí ìtọ́wọ́kẹ́lú ẹlẹ́mọ̀fúlọ́k ẹ̀dá òǹgbára lé ẹ̀dá òfo ni ó tọ́ka yí pé ìńtọ́fẹ́sẹ̀ yìí wọ́n ti lose already kan tó ṣe gan wọ́n ti lose already kí wọ́n tó ṣe torí ẹni tẹ́ ìgbára lé òun gan gbára lé yín kò lágbára pé kí gbára lé yín tó tọ̀ ẹ lọ bá wọn wọn wá o wọn gbà mí lẹ́ o kí n lè bá a borí o tó nígbà yìí náà wá dé tẹ́ ẹ máa fi ṣe ọwọ́ yín hàn lẹ́yìn náà bá tún wò náà lẹ́yìn alágbára aláfẹ́yìn get on arrival jẹ̀mọ́ wọ́n wá ju àwọn okùn okùn tí ń bẹ lọ́wọ́ wọn bí okùn bí okùn màálù lọ́mí so màálù lọ́mí ẹran wọ́n wá jùúlẹ̀ wọ́n sì jùúlẹ̀ nu wọ́n sì lórí wọ́n so orí rẹ̀ nígbà tí yàrá ta kókó orí ẹ̀ ojú báyìí wọ́n yìí dúlẹ̀ nù. àwọn àníkọ́ bẹ̀rẹ̀ ìgbà tẹ̀sán àwọn ìlànà náà lọ gọ̀ọ̀lìbùn pẹ̀lú ìfúnlọ́wọ́ agbára sọ̀rọ̀ náà tọ́ àbòrí o tó túmọ̀ sí bí sọ̀rọ̀ náà bá kún yín lọ́wọ́ ẹ lè borí ẹ̀yìn àti sọ̀rọ̀ náà fúnra yín ẹ ti kùnà. فألقى موسى عصاه فإذا هي فإذا هي تلقى ما يأفكون جماعة ما توجد شوالي توجه لكم يي إنه آية مين أنا ni sàhàrú àyínà nẹ́ẹ̀sì sàhàrú àyínà nẹ́ẹ̀sì okùn ni wọ́n jùlẹ̀ kì í okùn tí wọ́n ti jù ú lẹ̀ òdejò àmọ́ wọ́n fi ìdídí wọ́n fi ìdídí fi dí àwọn aráàlú tó ń wò rẹ̀ wọ́n fi dí wọn lójú wọ́n máa rí okùn bí ẹni rí ejò àmọ́ kì í ṣejò àṣàfin náà pẹ̀lẹ́ yìí ìdán òun náà pẹ̀lẹ́ yìí irú ẹ̀ náà máa ń bẹ nílẹ̀ Yorùbá náà kò síbi tí àwọn oníṣẹ́ ti wà tẹ́ẹ̀rí máa bá wọn pẹ̀lú dán èdè dájú pé irọ́ ni kò sí kankan pẹ́ irọ́ ni ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ máa rí ọ̀tọ̀ ni tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tẹ́yìn rí ní tí wọ́n fẹ́ kẹ́ ẹ rí bẹ́ẹ̀ rí kẹ́ ẹ lè rí wọn jẹ́ bí alágbára bẹ́ẹ̀ sì ni tán fẹ́ kẹ́ ẹ rí tẹ́yìn rí ohun gangan kan ni tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn. èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́ wọn ní tí ó pè wọ́n ní rọ́ni tí ó jẹ́ káwọn ẹ̀mọ́ pa wọn lẹ́yìn lágbára ni àìmọ̀ irú ẹ̀ nígbà ní sáhírù kan nílẹ̀ Yorùbá a ló bọ́ síta gbangba òru pọ̀ ó sì mú obìnrin kan ah pariwo káàmù ni máa ń pè ní. ìdídí ló fi dí àwọn èèyàn lójú nǹkan èrí yẹn gẹ́gẹ́ kọ́ ló ń ṣẹlẹ̀ kò gé nǹkan kan lójú ní dàbí ẹni pé ó ń gé nǹkan kò gé nǹkan òun náà sì máa pé òun ò gé nǹkan àmọ́ wọ́n ti gbé àwọn àlùjọ ní lọ́wọ́ ẹ̀ ẹ́ wọ́n máa wọ́n jẹ́ kẹ́ ẹ máa rí ní tí ò ṣẹlẹ̀ eléyìí la máa ń pè ní àṣìṣòro àlùkìyálé àbítẹ̀kìyílé wọ́n á jẹ́ kẹ́ mọ́ imagine tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni ntẹ́ ń rí nǹkan ní tó ṣẹlẹ̀ àpẹẹrẹ tó jọ bẹ́ẹ̀ a máa wáyé níbi fíìmù fíìmù a máa wáyé bẹ́ẹ̀ ìwọ tó ń wo fíìmù ó mọ̀ ọ́ sunkún ìwọ tó ń wo fíìmù ẹ́ ó mọ̀ ọ́ làágùn ìwọ tó ń wo fíìmù Ah, ọ̀rọ̀ ọmọ ó ti mú ọ ọ̀rọ̀ òbí ó ti mú ọ àánú ìjọba ènìyàn ó ti mú ọ nígbà tó rẹ ní dóńgbò ní tí mo mọ yín fara ní bẹ́ẹ̀ sì rẹ alákàtúntò ní kò sí kankan tó ṣe é lè mú kọ́ lọ jù látún bí pẹ̀tẹ́ alájà ọgọ́rùn fún òjì lọ́dọ̀ ah, ah, ọmọ ọlọ́mọ ìyá rẹ̀ níyàwó ní bàbá ó yóò bá mọ̀ sọ fún ṣé lóòótọ́ ló jẹlẹ̀ ẹ̀hẹ́n ndọba kó ṣẹlẹ̀ lára ti tiẹ̀ nù lára ti ẹ òun nìyẹn àmọ́ reality wọn ò ju ọmọ kankan láti dé kankan tí gbẹdúrà sí pé inú kan náà ṣe gbogbo ẹ̀ wọn ò lọ́nu gbó wọn ò lọ́nu omi àmọ́ tẹ́yìn ọmọ rí nínú àwọn kan kódà tó rí bíríìjì o ni o ni o omi ní ẹnìkan kan ní kó máa jẹ́ aláìlọ́run tí ọ̀tà lókè kó máa fún un torí ẹ̀ àìmọye sí ìgbòtẹ́ ẹ̀ ti wò tó dájú pé ẹni tó gẹ́gẹ́ bí prime actor níbẹ̀ kò kú wọ́n ti yìnbọn yìnbọn yìnbọn yìnbọn yìnbọn yìnbọn àwọn sì fẹ́ nìkan gbà tí òun sì ni wọ́n ti bọ́ọ̀bù wọn òkú gbogbo eléyìí wàláhì yọrọ ni wọ́n náà ti mọ̀ bẹ́ẹ̀ ẹni tó ṣe yá àjẹ níbi fíìmù kan tí wọ́n bí ló pupa ọdún tó tẹ̀lé òwúrọ̀ ló tó gbé fíìmù míì jáde ṣe òkú máa ń fi fíìmù ni tó ti so eh, eh, eh, imaginary concept kí ẹ mọ imagine kan ó pọ̀ níbi iṣẹ́ fíìmù irọ́ gbogbo olóòtú tẹ̀síwájú láti sáà ń lọ yìí sáà ń pè ní AI artificial intelligence jama tí ó bá fi di nǹkan bíi thirty years nísìnyí gbogbo àwọn tó máa ń ṣeré ìtàgé oníkàlùkù wọn ti wáṣẹ́ méje wọ́n ṣe kiri wọ́n ti wáṣẹ́ méje lórí pé ipa tó fẹ́ kó níbi fíìmù kọ̀ǹpútà gbèjáde wọn ò ní ìrẹ́ mà ó ti wà useless tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyí iṣẹ́ tó ṣe náà nìyí iṣẹ́ tó wà useless náà nìyí àmọ́ gbà tó bá yá ẹ̀sìn ó tẹ̀yà mọ̀ pé á ah, ẹni tí mo ṣe òtí ẹwà yìí kò tẹ̀wà yìí àìmọye fún ìdánwòlẹ̀ tó jẹ pé ai ni wàá rẹ nìyẹn yóò mọ sọ̀rọ̀ yóò mọ jẹun yóò mọ yóò mọ ronú bíyàn gbogbo bíyàn máa ń ṣe ni yóò mọ ṣe àmọ́ kì í ṣe èèyàn kì í ṣe èèyàn kọ̀ǹpútà ló gbé jáde bẹ́ẹ̀ bí èèyàn. so torí ẹ ẹ rí i pé nígbà tí ọ̀làjú ìsìláàmù tó dé tí ó sì tako ọ̀làjú ìwé eléyìí wọn ó ran àwọn èèyàn lọ́wọ́ kí wọ́n lè lajú dáadáa látàrẹ ọ̀pọ̀lọpọ̀ òpìdán gan-an wọn ò ríṣẹ́ òpìdán ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ òpìdán wọn ò ríṣẹ́ wọn ṣe mọ́. etí àwọn òpìdán fìràwọ́ náà ní tí wọ́n ṣe nìyẹn àwọn babaláwo tó lọ kó wá àwọn òkúlẹ̀ tó lọ kó wá ẹ̀hẹ́ ìrújú ìṣújú náà lè fáwọn ènìyàn àbọ̀gbà sáré tó wa Musa alẹ́ ìsàlá tó wọ sàlámù tó wọn ju ti ẹ̀ka lẹ̀ pọ̀pá ọwọ́ rẹ̀ lòún kulẹ̀ fàálùkọ́ Musa sọ ọlọ́ni ẹ̀rí Musa ó ju pọ̀pá ti ẹ̀ka lẹ̀ فإذا هي تلقف ما يأفكون ọlọ́run ní gbogbo irọ́ tí àwọn òpìdán fìràwọ́ náà tí wọ́n ti gbé jáde àwọn okùn tí wọ́n jùlẹ̀ tó wá dàbí ejò lójú àwọn ènìyàn bọ̀pá tí musa tóun jùlẹ̀ ó wá di ejò nínú àyà mi fa ìrẹ̀ ìyá sùn ìbánu mubin ó di kọ́bra ejò ńlá olórí pọ́ǹpà ó di ejò ńlá wọ́n bẹ̀rẹ̀ sí ní kú gbogbo àwọn okùn tí àwọn òpèdán sàràwọ̀n náà jùlẹ̀ ejò ejò musa pọ̀pá musa tó di ejò gangan tí èsì dán ó di ejò gangan eléyìí ò ní mérébù lélẹ́yìí o ohun àríṣe mọ̀nù jẹ́mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé okùn táwọn ọmọ òpìdán tọ̀rọ̀ náà júlẹ̀ táwọn èèyàn gẹ́gẹ́ bí ètò ó bẹ̀rẹ̀ sí ní gbé mí lẹ́yọ kọ̀ọ̀kan ń bẹ̀rẹ̀ sí ní gbé wọn mì. Ah! eléyìí bá ka àwọn òpìdán náà bá ka wọn láyà bẹ́ẹ̀ ewé lélẹ́yìí. rẹ́sì ah! Musa àti Haruna alayhi wa salam. a ah! olóòtú ni wọ́n fàólìkìyà sáárà tó sáàdìdì lẹ́sẹ̀kẹsẹ̀ òun làwọn òpè náà bá forí balẹ̀ fún bá forí balẹ̀ wọ́n forí balẹ̀ níbi forí balẹ̀ wọn kí náà wá ń wí àpẹẹrẹ forí balẹ̀ ni pé ah a surrender a surrender yes alágbára náà àti juwọ́lẹ̀ àti gbà fún ọ àlópin kankan mọ́ àtìwọ́lẹ̀ pátápátá. قالوا آمنا برب العالمين nígbà wọn forí balẹ̀ wọ́n ní a àwa o àgbà lódodo àgbà tọkàntọkàn àwa ti ní ímánì àgbà olúwa tó dá wa tó rè wá tó rán Musa tí Musa ń jíṣẹ́ rẹ̀ pẹ́pọ̀ náà lọ́ba tó lé gbogbo ayé àtijọ́lẹ̀ àgbà lódodo àtijọ́lẹ̀ pátápátá àgbà lódodo bẹ́ẹ̀ ni láì rárá nù pè ní àmọ́ lódodo tọkàntọkàn tẹ̀mítẹ̀mí ara láì ní táyà fi ń bẹ́ẹ̀ tó bá ló ní mánì tó ló gbà lódodo tí wọ́n ń yẹ lọ́kàn rẹ pé ah ó sì lè má rí bẹ́ẹ̀ o ó lè rí bẹ́ẹ̀ o ó lè má rí bẹ́ẹ̀ o ó sì lè má rí bẹ́ẹ̀ o eléyìí ò lè ti ṣe ìmánì. àwọn òkúdánì wọn sọ wípé ọdún àsìlámúná wọn lọ gbé lórí ìmánì wọn láwọn fi di mùsùlùmí wọ́n lọ gbé lórí tó ga ju táǹpì ní ìsìláàmù lọ torí pé àdínì ẹ̀sìn kárí mi mọ̀rọ́ tìlú rẹ̀ ìpele ìpele rẹ̀ mẹ́ta ni alìsílám alìmán alìsàn alìsílámù alìmánù alìsàn ìpele àkọ́kọ́ orí ìsìláàmù fún yàgbà ìsìláàmù ó fi kúfúrú lẹ̀ ó fi wà ẹbọ lẹ̀ ó fi àìnígbàgbọ́ níbi ìjọkan ṣoṣo ọlọ́run ọba ọlọ́run ó fi ilẹ̀ ó wá gba ìsìláàmù ìpínlẹ̀ alákọ̀ọ́kọ́ mu ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ní ìrìmánú ẹlẹ́ẹ̀kẹta ó náà ní alẹ́ ìṣìṣàn so àwọn sáárà ẹni yìí wọn wá wọn wá kúrò níbi ìsìláàmù wọn bọ́ sí ìrìmánú ó ti dájú pé èèyàn lè dé fún ìrìmánú láì má sí ìdè ìsìláàmù bẹ́ẹ̀ ni àdásí pé ìsìláàmù ti ń bẹ nínú ìmánì wọn tàbágbọ́ wáyé ìsìláàmù ti ń bẹ nínú ìmánì wọn èyí pé wọ́n ti di mùsùlùmí kété tán ti wọlé èyí tó wá kéré wọ́n tó wá ní ìmánì lórí gbogbo tí musa tó ń ṣe ni wọ́n tún nígbàgbọ́ lórí ẹ̀. قالوا آمنا برب العالمين wọn láti ṣe lọ olúwa wa ọba adẹ́dá ọba tó ń ṣàmójú gbogbo tó dá pátá gbogbo àgbáńlá ayé wọn làwọn ní ìgbàgbọ́ sí i àwọn ní mánì sí i àwọn gbà lódodo. rọ́bì Mùsá wa Hárún wọ́n lè balẹ̀ ìpínlẹ̀ títí àwọn náà àti gbogbo àwọn aráàlú tó ń gbọ́ wọn wọn náà lọ́run táwọn sọ yìí òun náà ní ọlọ́run ọba Mùsá o ọlọ́run ọba Hárún náà o kó lè clear torí pé rọ́bìlì alamina náà òun náà ní ọlọ́run ọba musa ọba gbogbo ẹ̀dá àmọ́ kó lè kílẹ̀ sí i ọlọ́run ọba musa àti haruna táwọn ti pàṣẹ àwọn méjèèjì gbà síláàmù òun làwọn sọ. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر ولسوف تعلمون لو قطئن أيديكم وأرجلكم من خلاف ولو صلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون جماعة ما فرعون rí ìyípadà wọn bírí kúrò lẹ́yìn òun kúrò lẹ́yìn tí ó máa gbé fìràwọ́nà tí ó máa gbé lẹ́yìn á tí ó ń bínú ó bínú pọ̀ ni wọ́n sọ fún wọn pé kọ́ra àná ń tún làwù àà ọ̀rọ̀ ní dáa ní ẹwà ṣe ẹwà dé ẹwà ń dupá jù sẹ́lẹ̀ fún Musa ẹ̀sùn àìdọ̀mọ̀lẹ́yìn Musa ẹgbà á gbọ́ lódodo kọ́bílà àdánàlà fún ìbéèrè tí mo mú wá lóye kí ìyẹn dá fún yín pé òkè bó ṣe wá lóra ẹ̀ lópin nígbà tí Musa ti win ẹ̀yin òpìdán ti lose tọ́ tó bá rí bẹ́ẹ̀ ó yẹ ẹ̀yin òpìdán ó yá ẹ̀bọ́ sẹ́yìn musa ìjẹmọ́lẹ́yìn musa karabani tó lè ṣe gan kò lè ṣe bẹ́ẹ̀ àwọn kìnìún ni ó ṣe lé mọ̀ òun mọ̀ yìí pé gbogbo bíkíbi tí n dáhùn pé ní irọ́ àti òdodo bá ti pàdé àdámọ́ òun òdodo máa borí irọ́ ni ibikíbi tá a bá ti rí òkùnkùn àti ìmọ́lẹ̀ tá a bá ti pàdé àtàmà òun náà ni pé ìmọ́lẹ̀ yóò borí òkùnkùn jù bẹ́ẹ̀ lọ. jẹ̀mọ́ gbogbo tí islam wá pátá ìmọ́lẹ̀ ni kò sí tí ò ní borí nínú gbogbo iná òkùnkùn tí ń bẹ́lẹ̀ ó pẹ́ bóyá yóò borí rẹ̀ olùjáde áàpù ọ̀záàpù alibáàpù iná alibáàpù lẹ́kẹ́rin zakunka. wọn ni ìwà náà ti sọ fún ti bele o pe boya yoo sọ̀rọ̀ báwọn alẹ́ òdodo ti dé o islam ti dé o muhammad ti dé o alukuran ti sọ̀kalẹ̀ o òfin ọlọ́run ti pé o wọ̀sáàkọ ìbáàbí gbogbo irọ́ àti ìbàjẹ́ tó ń bẹ ńlẹ̀ síwájú rẹ̀ ó ti dòfo ó ti parẹ́ ó ti kásẹ̀ lẹ̀ ẹ̀yìn náà ìgbà tó lẹ kẹ́nẹ̀ ṣàwùtàn ọlọ́ni gbogbo tá a bá tún pè ní irọ́ ìbàjẹ́ jẹ̀mọ́ ni máa parẹ́ ni ìmọ̀ ti ṣàfihàn pé tí òdòdó bá ti dé ló dá sí pé gbogbo bíkíbi tó òdòdó bá ti dé báyìí jẹ̀ mọ́ kì í sírọ́ ń bẹ̀ mọ́ kì í sẹ́tàn ń bẹ̀ mọ́ kì í sí ìbàjẹ́ ń bẹ̀ mọ́ àdámọ́ rẹ̀ nìyẹn jàmá mùsùlùmí kamata wàá sọgbọn gbọn náà kùránì kẹrì ọlọ́ọ̀ni wàlá yìí kulẹ̀ ọ̀sáhìrù àìsàn àtà gbogbo bíkíbi tí àwọn òbí náà bá dé wọn ò lè ṣoríire òpìlẹ̀ ìjèrè òye láti dọ̀tán bẹ́ẹ̀ ni tó bá dàbẹ́ ẹni pé à ó máa ń ṣe ìmọ̀ rí jẹ ìmọ̀ ń ṣe ìmọ̀ rí jẹ jẹ̀mọ́ níjẹ́ tí ó bá kó gbogbo irọ́ rẹ̀ tí ó bá kó jẹ yóò jẹ pọnmọpọnmọ ìpè yà tí ó ju ìgbìmọ̀ba ìgbádùn díẹ̀ tó fi rí níbi irọ́ rẹ̀ lọ ní jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ó ń pìdán kò lè jèrè torí iṣẹ́ ọwọ́ rẹ̀ kì í ṣiṣẹ́ tíyàn máa ń jèrè. jàmá èyí wọ́n ti máa kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé adásí pé idán àìkọ bẹ́ẹ̀ ni kò sórí eré ń bẹ kò séré ń bẹ kò lásìbọ̀tán ká má ti wá sọ tó tọ̀ á tún wá ṣe á tún fi ṣiṣẹ́ níta àgbọ̀dọ̀ kọ́ a lè tó níta àmọ́ ń lò a máa ń kọ́ kátólì lónìí àmọ́ tí a lè lò islam ò fẹ́ á lò ọlọ́run ọgbọ́n ò fẹ́ ká lò a gbọ́dọ̀ pọ̀ jẹ̀mọ́ tábà wá kọ́ a gbọ́dọ̀ fi ṣiṣẹ́ àwọn mùsùlùmí ní kọ́ níyàn bá kọ́ kò gbọ́dọ̀ lò ó kò gbọ́dọ̀ fi ṣiṣẹ́ bíyàn bá mọ láti lè fi tú aburú wọn síta láti lè la ohun yẹn lójú kò sáburú mẹ́ta ẹ̀ ìrọ́nà gbà á.

kẹ tó gbà á gbọ́ àmọ́ dẹ́jẹ́ ń wípé ẹgbà mọ́tà àti haruna gbọ́ kí tó ní kí ẹgbà gbọ́ ẹgbẹ́ ìyá rẹ̀ ẹgbẹ́ ìyá rẹ̀ ẹ̀dá kò kí náà ṣe tó burú wọ́n gba ìsìlámù wọ́n ju wọ́lẹ̀ ó pè wọ́n títí ẹbí ọlọ́run sì sàánú wọn wọn ẹ ọlọ́run gbèrò kù wọ́n ọlọ́run gbé ó gbé kù wọ́n ìyẹn láti máa ń fi kó máa fi kéré ṣe ìmọ̀nà èèyàn olúwa wa ọba dẹ́dà kò sígbà tí ò lè fi ní mọ̀nà ẹni tí mu tí tí mu bó lẹ́nu ẹni tó ṣàbúrú lẹ́nu mọ́kòdú rẹ̀ rẹ̀ pé kò lè rí ìmọ̀nà ọlọ́run mọ́kòdú rẹ̀ rẹ̀ ó lè rí kódà níbi ọtí tó mu kódà níbi ẹ̀fọ́ tó ń ṣe kódà níbi egbó tó ń gbé ó lè rí àìsí kékeré yàrá o tún lọ mutí iná rẹ̀ tààrà ní sáńsọ̀ fún ọ ìwọ gan fúnra ẹ gan kí ló dáwọ gan lójú pé ìsìláàmù tó ń ṣe náà ló ṣe débi kúrò láyé àmọ́ ọbẹ lọọni ìfẹsẹ̀wálẹ̀ lórí ìsìláàmù àmọ́ ọbẹ lọọni ìlékún lórí ipa òfin Ọlọ́run ọba mọ táǹpẹ ní èsì fọmọ. fìlàwọn náà iná wùwùlà kẹbí irúkúmú lẹbí alámùkúmú sí ẹ òkè ọ̀rọ̀ yín wáyé ní báyìí. ọ̀gá ẹ̀yin mú sáà ni ọ̀gá gáà yìí ni òkúta ni Musa òun ló kọ inú ìwọ̀nba ń tẹ̀yìn sí omi ẹ̀jẹ̀ tó ń bí tẹ̀lé ẹ̀rọ gàmà ṣé Musa ló kó wọn wá ní Musa mọ̀ wọ́n rí àlẹ́ ìtàn láti wọ́n sára kó mọ̀ wọ́n rí ìwọ́n náà lùkọ́ tó ti kó wọn àbí nítorí òsì pé wọ́n kọ́ wá ṣe àwọn náà sọ wọ́n sì ní tọ̀ táwọn bá borí kí làwọn gbà lọ́jọ́ gbogbo ó dá wọn lójú pé a borí Musa ṣùgbọ́n gbà tí tán bá lọ ó padà wá yí wọn pé àṣírọ́ la gbé dání kì í ṣòdodo ọ̀lànà wa bínú orí falasọ́fà tá a rà mọ̀ orí ojú yín yóò rí mọ̀ kó ẹ máa burú nǹkan tẹ́ ẹ ṣe nǹkan ṣe tó kí ni kan náà lọ tọ̀tì àdínà àìdíyà fún wàá rí júlá fún mi ní xìlá àkọ́kọ́ tí wọ́n tó fi jẹ nínú yà ó ní pé ń gé yín lápá ń gé yín lẹ́sẹ̀ ẹni bá gé apá rẹ̀ ọ̀tún apá rẹ̀ ọ̀tún kan ẹni wàá gé ẹsẹ̀ rẹ̀ sí ẹni bá gé apá rẹ̀ òsì ń gé ẹsẹ̀ rẹ̀ ọ̀tún ẹni xìlá níbi ìṣe yín náà ẹ wò kama ẹ ẹgẹ apá rẹ̀ ẹgbẹ tọ̀tún àti gé báyìí pẹ̀lú rora pẹ̀lú nira ó yẹ gé ẹsẹ̀ òsì. yóò wá apá kẹsẹ̀ kan ó yá ẹ̀tún bọ́ sápá àpò òsì yòókù ẹ̀ gé tẹ bá jẹ́ tán ẹ̀sìn òsì náà ẹ̀tún gé àmọ́ ẹ̀ mọ̀ dájú o níṣẹ́ ṣe yé nù. wọ́n láwọn sọ lé bá nínú náà fún mọ́ àjùmọ̀rin gbogbo ipátá tí ń má gbélébù ń kàn má gbélébù wọ́n pè ní ìfẹ̀sílẹ̀ ni sọ́nù máa bá yẹn kàn máa yàn má pẹ̀lẹ́ mi torí pé nílùú Egypt nígbà wọn àtàwọn ọdún bíi nínú tó ti máa ń fi ìyà ajá àwọn èèyàn nìkan káàyàn èèyàn má mọ igi ẹ igi oní ẹ̀ka mẹ́rin tapá tapá ọ̀tún tapá òsì torí àti títí ẹsẹ̀ ọmọ fẹrẹ yìí ń gbé ìjà àwọn èèyàn ẹlòmíì wọ́n lè kàn mọ́ bẹ́ẹ̀ wọ́n lè súnmọ́ bẹ́ẹ̀ tí ò ní jẹ tí ò ní mu tí ó wà bẹ́ẹ̀ fọ́sẹ̀ kan fún ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin òmí ìsinmi yìí wọ́n máa ná pẹ̀lú ẹ̀ wọ́n tó wá túlẹ̀ lẹ́yìn ìgbà tó fẹ́ túlẹ̀ wọ́n máa fẹ́ lẹ́yìn oṣù àjà òun ènìyàn gbogbo tí sara náà sọ nìyí o jẹ̀mọ́ òun mọ̀ pé ẹni ọlọ́run bá ti dóòtì ọlọ́run dóòtì náà ẹni ọlọ́run bá ti fi mọ̀ náà ó sì mọ̀ náà yìí ìrora tara ó ń bẹ alam alam ó ń bẹ body pain ó wà nítorí nítẹsẹ̀ nítapá kára kéèyàn ti pain lára ó wà àmọ́ bí èdè ìgbàgbọ́ kéèyàn bá ní sọ́lọ̀ bó bá ṣe tó a máa ni lọ́wọ́ kéèyàn má mọ̀ pé ara ń wú kó má mọ̀ pé ara ń ta kó má mọ̀ pé ara ń kán a máa ràn yàn lọ́wọ́ dáadáa bẹ́ẹ̀ body pain ìbítẹ́ nìkan ti ń pariwo yéè ara ń rorí ara ń rorí ara ń rorí ní tó ju tó ń ṣe lọ ó lè tẹlẹ míì kódà tí òdìmọ̀ tó nìkan ṣòro kí ló fà á nǹkan tẹ̀lé ní òde wọn gbàgbọ́ tó ní òun ni o so bó ti máa ń bẹ lórí ara bẹ́ẹ̀ ni máa ń bẹ lórí ẹ̀mí ẹlòmíì kò ní sì ní ìpèníjà tó lọ títí lórí ọkàn rẹ̀ tí ó sì dìdàkudà nítorí sì rí ẹ̀dẹ̀ nìyí ẹlòmíì rí tó jù bẹ́ẹ̀ lọ ẹ o ẹni tí abẹ́lọ́run gba ọmọ wa ọlọ́run bá wa ṣọ́ ọlọ́run bá wa dáàbò bò ká jèrè wọn káwọn náà jèrè wa ká pẹ́ fúnra wa ẹni tí ọmọ kú fún egbò ọkàn ni egbò ara ni ìrora ara ìrora ọkàn ni. nígbà tó ọmọ kan fún yàn ọmọ mẹ́rin márùn-ún ló fún kan. ẹni tí ọmọ kan kú fún nígbà táwọn yóò rí òun gan nìyí ìdajì ayé ìdajì ọ̀run ló ń bẹ tó ló ti sọ̀rọ̀ ìjà kú gbà ó ti lárí mọ́ gírí jára rẹ̀ mọ́lẹ̀ máa bú ọlọ́run máa bú ìkúwì lóòótọ́ ni tó ń ṣe àdánwò ni bẹ́ẹ̀ ni ẹni tá a rò bẹ́ẹ̀ yóò sinmi tá a wá ń sin àdánwò ni àmọ́ pẹ̀lú tó ń dandan fún rẹ̀ nìyí tí ò mójútó ìgbàgbọ́ tí ò mójútó ẹ̀sìn ọlọ́run èyí tó ṣẹlẹ̀ nìyí ó bò ó mọ́lẹ̀ yányán ó dáa gúnlẹ̀ àwọn ará ẹgbẹ́ gbẹ́tọ̀ ọmọ márùn ló kú jọ̀kan náà nígbà wa débẹ̀ pàṣẹ lọ kíjú àti wọn bẹ gbẹ dákun màmá àwọn ọmọ tó kú là ń béèrè èmi náà nìyí èyí ni nígbà tá a rí kó mọ jẹra rẹ̀ mọ́lẹ̀ kó mọ wíwì kúwì kó mọ ẹ́ lóòótọ́ ìbànújẹ́ yóò hàn lára kì í ṣọjọ́ ìdùnnú torí ẹ̀ ló dájú pé ká mójútó ìmánì wa ó pàtàkì àjọwà nàìjíríà ni tó bá mójútó ìmánì rẹ̀ àdàbí ẹgbẹ́ wọ̀ nìkan ìjọba nàìjíríà federal government state government local government wọ́n mọ̀ mọ́ tó lulẹ̀ ọ̀lẹ̀ ìwọ yìí ìwọ yìí ò ní lówó lásìkò wa ìwọ yìí ò ní rí jẹ lásìkò wa ìwọ débi pé ó ò ní rí kankan yọ kan báyìí nínú ní dáadáa dáa ẹ kò sàmì báyìí àwọn ìjọba yìí ádàbẹ ní kó wọ nìkan ní ọlọ́run ti dárí ìbẹ̀rù bẹ́ẹ̀ títí ẹ bá pọ̀ tẹ́lẹ̀ bí pọ̀ jù ẹ lọ títí ẹ bá lé tẹ́lẹ̀ ní ìlú ìtura ẹ lọ àǹfààní ìmánì ìlú jàmbá mùsùlùmí ìmánì máa jẹ́ kí ọkàn ẹni kó ilé títòdodo ó le tí tọ́lọ́wọ́n bá fẹ́ ó le láti kò fẹ́ lọ́wọ́ bá náà tí ò bá ti sí mẹ́rin ọkàn ẹni ò ní le kò sí tó dé tí ò ní múni lọ kò sí tó ṣẹlẹ̀ tí ò ní kó ní tán fìràwọ́n náà mọ̀ yí pé ìmánì ti sọ̀kalẹ̀ tó yọ ọkàn àwọn ẹni nì àwọn òpin náà náà ó bá tẹ́tì wọn ẹ ìyàjẹ́ ìjẹlélẹ́yìí ń dè é lápá gbé ní lẹ́sẹ̀ yìí nǹkan ìmọ̀gì nǹkan ìmọ̀gì kí náà sọ ọlú làbọ̀ yìí ló wà wọ́n ní ìwà sọ̀rọ̀ náà sí problem no problem rárá èdè sọ yẹn kò mi wá kankan kankan àárín lò Allahu akbar ògbọ́n lọ́rùn bá tóbi tóbi pẹ̀lú gbogbo ṣe tẹ́sí wọn ó ti yẹ dẹ́rùbà wọn fún wọn fi àyẹ wọn owó pa wọn kí ṣe kí gbé ọ̀ràn wo ni wọ́n dá ju pé wọ́n gbà fún Musa lọ àlẹ́ ìtàn láti wọ́n sára láàbọ̀ yìí no problem kò sí nira àwọn ni iná ẹ̀rọ ìlàrọ̀ bìnnà mú kọ́lé nù tó bá gé wa lápá tó dé wa lẹ́sẹ̀ tó kàn wá mọ́gi jẹ̀mọ́ gbogbo tó bá ti kó ṣe ọ̀dọ̀ ọlọ́run náà láàpadà sí àbí kò parí sáyé á padà sọ́dọ̀ ọlọ́run èrè wa ẹ̀san wa ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run èrè ti tiẹ̀ ẹ̀san tiẹ̀ náà ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí tó wà sí tó yàn wá àtúnṣe fúra ọ náà. إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين ń táwa ń fẹ́ tá òru kan tá à ń jẹ̀ran rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa allah subhanahu wa ta'ala ọba tí ò lè ogun tí ò lọ́bàtàn tí ò bímọ tẹ́nìkan bí tí tí ò sáfiwé rẹ̀ nínú ẹ̀dá ní táwọn orúkọ lọ́dọ̀ rẹ̀ á ń yá gbérò lánàá rọ́pò náà kàtọ́ yá ná kọ́lọ́wọ́n bá wa kó sàmójúkúrò fún wa láfẹ́ kó dárí jì wá ní èyí tá a ti ń ṣe bọ̀ sẹ́yìn àti èyí tá a tún ṣe léèlì níwájú rẹ̀ tá a rò bóyá dáadáa là ṣe tá a wá gbé ẹ e níjà láì mọ̀ pé rọ́ ni kọ́lọ́wọ́n kó dárí jì wá ní àmọ́ a ni ìdáwà fẹ́ dáhùn orúkọ lọ́dọ̀ ọlọ́run ni kó má bí wá nígbà pé ti gbọ́ pé ẹgbẹ́ síláàmù àmọ́ kí ni tó wá mú yín tẹ́ ẹ̀ wá na fẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ lójú gbàjẹ́ ó gbé kúrò fún wa ní àwọn ọlọ́run kó wò pé tọ̀ àwa làkọ́kọ́ ẹni tó kọ́ gba síláàmù àwa ọmọ mẹ́rin àwọn akọ́kọ́ juwọ́lẹ̀ síwájú kẹ́nìbọ̀dì tó juwọ́lẹ̀ torí pé lẹ́yìn ìgbà tí àwọn juwọ́lẹ̀ tán àwọn míì ní àwọn aráàlú náà padà juwọ́lẹ̀ torí ẹni tá a bá fi ti agbára tó gbọ́ ẹni bá ti fi ti agbára wò lágbára agbára èèyàn kan ló fi ṣe agbára níjọ ẹni tó ń fagbára rẹ̀ kagbára tí òun náà bá ti lágbára mọ́ kí ni wọn náà ti di òṣìṣẹ́ láì lágbára náà jẹmọ torí ẹ gbogbo títà lánàá tó dá lára nígbà náà láì sí méjì kò kódìra bá àwọn ẹni yẹn kò dẹ́rù bà wọ́n wọ́n dúró lórí òdodo ni nínú àyà mi lórí fọwọ́ kọ́ wa lẹ́hàkú wa bọ́tọ̀lá máa kẹ́rù yà máa lù ọ̀gbọ́lẹ́gbò onáàlẹ́kẹ́ ọ̀tọ́lábọ̀ sọ̀bẹ̀rì ọlọ́run nígbà tí àwọn òkú náà ní tí wọ́n ju nítorí bẹ́ẹ̀ lọ́wọ́ wọn lẹ̀ nítorí tó dodo ó sì rinlẹ̀ anábìwá Musa aleyhi salatu wa salam ó di ẹni tó borí àwọn òpìdá wọn dẹni yẹpẹrẹ torí pé àwọn sàánà gbára lé kò wá tán ẹni agbára lé ẹni dàrúbó lágbára kò lágbára ó ti dẹni yẹpẹrẹ ọ̀hún kí yẹ sáhara tó sàdídì ìmúdínbẹ́lẹ́ wọn jùlẹ̀. قالوا آمنا برب العالمين رب موسى وهارون جماعة ọ̀pọ̀lọpọ̀ juwọ́ lè fana bí wa musa aleyhi salatu wa salam wọ́n jẹ́ mùsùlùmí torí ẹ eléyìí ni ẹ̀kọ́ lẹ́yìn ó máa jẹ́ fún wa wípé àì máa fojú kéré agbára ọlọ́run ìkápọ̀ ọlọ́run ìsinimọ̀nà ọlọ́run ìsinilọ́nà ọlọ́run àì máa fojú kéré rẹ̀ bí yẹn bá ń bẹ lórí ìmọ̀nà tó ń bẹ lórí òdodo yóò mọ bẹ lọ́hùn àlékún ìsèkọ́mọ̀ ni àlékún ìfẹsẹ̀wálẹ̀ ni yóò mọ bẹ lọ́hùn. bí yẹn bá ti ń bẹ lórí ìbàjẹ́ òun tọ̀hún náà nìyí jẹ̀mọ́ òun tọ̀hún náà a gbọ́dọ̀ fojú kéré ìmọ̀nà rẹ̀ ọlọ́run lè fi mọ̀nà láàrin ìṣẹ́jú àyà bọ́lá ṣe lè sọ ẹni tó ń bẹ lórí òdodo ó ṣe lè sọ́nù. So láàrin ìṣẹ́jú aya bẹ́ẹ̀ náà ló lè fẹni tó ń bẹ nínú ìgbẹ́ tó fi mọ̀nà láàrin ìṣẹ́jú àáyá. àkídà alùsùn náà àgbẹ̀pẹ̀ ọlọ́run ọba yahadi máa fi ní mọ̀nà wa yudillu man yahadi man yasha wa yudillu man yurid ẹni bá wù ọlọ́run ni máa fi mọ̀nà ẹni tó bá sì wù ọlọ́run náà bákan náà àfikún lọ́nà gbogbo ìpàtàlágbá abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala kó lékún ìmọ̀nà oníkàlùkù wa kó má ṣíwálé ẹni àná kó má ṣíwálé ẹni àná àwọn tó ń bẹ lórí àrùn náà abẹ́lọ́run kọ́nà kó fún wọn mọ́nà àwọn tá à ń bẹ lórí ìmọ̀nà kọ́nà mọ́ ayọ̀ akúrò bẹ́ẹ̀ wọ́n lè kọ́ ṣọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala وصلى الله إن شاء الله ما تسوان يوسف وعلى وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته The المجد ريبوبليك نعم الحمد لله نعم الحمد لله والصلاة والسلام على رسول الله في الإسلام وفي الشيء ليكو شيء ااا آه، àwọn obìnrin ọlọ́run yìí náà ń dá wọn kí wọ́n ṣe ẹ̀ṣọ́ lókùgbà tí wọ́n bá ti kọjá àlọ́. wọ́n wá lọ ṣe ẹ̀ṣọ́ yẹn nìyí lọ́dọ̀ àwọn tó mọ̀ ń bẹ̀ kò sàbòrò ń bẹ̀ lókùgbà tó bá dá pé àwọn tó mọ̀ ń bá. àmì ìtọ́lọ́mọba ò fẹ́ òun ni tá a kọjá àlà níbi ẹ̀sọ́ ṣíṣe lọ́nà wo ni ntọ́nà ọba òyìnbá gẹ́gẹ́ bí ẹ̀sọ́ obìnrin máa ṣe ìkọjá àlà ni ara rẹ̀ ni à ń lẹ ojú lónìí à ń lẹ mọ ẹyin ojú tó ń pè ní contact lens èyí ò ní Islam tàpé ara rẹ̀ ni kéèyàn máa ṣẹ̀ṣọ́ léyìí tí ó gbà kó nira bá àlàáfíà rẹ̀ máa lu ìdodo láti máa fi yẹ́rìngì sí ara rẹ̀ ni ara rẹ̀ ni ara rẹ̀ ni kéèyàn máa fi yẹ tí kó lu ahán ahán kó wá fi yẹ́rìngì sórí ahán. Islam ò fẹ́ torí pé àwọn onímọ̀ ilẹ̀ mọ̀ jinlẹ̀ nípa ètò ìlera ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ ká máa kú wọ́n kọlu tí wọ́n pè ní kánsà èyí tí ò kọlu kánsà nìyí ó súnmọ́ kí ó ba ahọ́n rẹ̀ jẹ́ tí ò ní padà rọ́rọ̀ sọ kó tó kúrò láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìnira tó mẹ́ńbẹ̀ so àyè máa ṣe ẹ̀ṣọ́ níbi ìkọjá àlà lára ẹ̀ṣọ́ ìṣekọ ìkọjá àlà òun ni ká ṣe ẹ̀ṣọ́ tán ká máa fi hàn káàkiri obìnrin ìyàwó orí tó bá ṣẹ̀ṣọ́ torí ọkọ ni ẹ wá ṣètò tó máa fi hàn káàkiri máa gba àwọn èèyàn òun expose àdọ́mẹ́ntì ẹ ìsìlámù fẹ́yìn ẹ̀. torí ẹ̀ bíyàn bá ṣe yóò ta nǹkan bò ó gbà tó bá fẹ́ jáde tọ̀ tó bá délé ó sílẹ̀ fọ́kọ rẹ̀ kọ́kọ rẹ̀ rí orí ọkọ rẹ̀ spáàkì pé àá síyàwó mi náà nìyí ó ti darúgbó tó ó tún wá dàbí ọmọ kékeré àmọ́ máa ṣẹ̀ṣọ́ máa fi hàn káàkiri eléyìí ni ó àti social security. tọ́ ṣáà wá lè kọ́ iṣẹ́ mẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwùjọ tá a wà yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ èèyàn tí wọ́n ń ṣe fún wọ́n ń gbé hàn káàkiri ni torí ẹ̀ kò ní dáa fún ọmọ mùsùlùmí àbí òbí tó jóbe mùsùlùmí tẹ́kùn yé ó yàn dọ́gba rẹ̀ púpọ̀ nǹkan báyìí sáwọn bá ti lò wá ti gbé gbẹgbẹ yìí àwọn tó máa ń gbọ́dọ̀ kan bá ní gbọ́dọ̀ tó bá jẹ́ ọmọlúwà bí ó tó kọ́ tán àwọn ìwà ọmọlúwà tó ti kó lára bí ìwà aṣa ìwà ìlókìkì ìgbésẹ̀ ìranù bí wọ́n sábà náà ń bẹ lọ́dọ̀ àwọn tó bá kọ́ṣẹ́ mékọ̀pù yẹn bẹ́ẹ̀ lẹ́kùnrin wọn náà lóbìnrin nínú ọba ọkùnrin dínú ẹ mọ̀ rí wọn lọ́kùnrin tó ní máa bó dínú ẹnu ọdún bí wọn lóbìnrin tí wọn lọ ṣe ń aláṣẹ mẹfọọpù náà ni wọn bọkùnrin bíi kánná ẹ wọn bọkùnrin tọpẹǹtì wọn fa ẹmu abẹ́rẹ́ ọkùnrin tọkùnrin ó ṣe ìrẹ̀lẹ̀ wọn bá fa ẹmu abẹ́rẹ́ ẹsìn mọ ọkùnrin ní iná tó náà ṣe fọbìnrin nínú ọba ẹmu abẹ́ obìnrin obìnrin olóbe wọn fa abíyá rẹ gbogbo eléyìí nítorí ká wà náà lórí tá a bọ̀ dáyà torí ẹ̀ irúṣẹ́ bẹ́ẹ̀ kò tọ́ fún ọmọ mùsùlùmí láti lè ṣe látara àwọn nǹkan tó takùtọ̀ ọlọ́run tó fi rọ̀ náà àwọn ọmọ ẹgbẹ́ tọ̀ yóò ṣe yóò kọ àwọn tí ó sì máa ṣe fún àwọn tí ò ní mú kọlù fún ọlọ́run ni ó ṣe fún obìnrin ẹgbẹ́ rẹ̀ tó ti gbóbìnrin mi òun náà ní máa fi ṣe yẹyẹyẹ káàkiri torí mo pọ̀ tó o bá ṣe kankan fún yàn yánà ọ̀fẹ́ lọ sí ilé gbowó ń bẹ̀ ni tẹ́ni ilé tó sì náà pé yóò lọ lò fún tọ́nà wọn bó fẹ́ ni ìwọ náà pè nínú ẹ̀ṣẹ̀ tó wọn gbà. àdáàlú aláàlú sẹ́yìn kan fáyé tèmi ẹni bá tọ́ka ẹ̀rẹ̀ sí dáadáa yóò gbà ládàá ìtọ́ka ẹni yẹn sí dáadáa níbi èdè tẹ́gun tá a tọ́ka rẹ̀ tó gbà. ìdákébi ẹwẹ̀ ẹni bá tọ́ka ẹ̀rẹ̀ sá borúgbọ́ àdáàlú àlàṣàr kẹfà ìrìlì ẹni bá tọkùnrin sí aburú òun náà gbà òun yóò gbà ló gbà mbẹ níbi èdè táyé ẹni tá a tọ́ka sí aburú tí ó gbà níbi nínú ẹ̀ṣẹ̀ náà ní ẹni tí ó tọ́ka ẹni tí bí wà tí ò dáa òun yóò gbà torí ẹ iṣẹ́ pọ̀ tá a lè ṣe láì sí ìbejì iṣẹ́ pọ̀ ní ọ̀lẹ́ ṣe èdè bá ti tọ́ ilé ìgbìmọ̀ àti ìtọ́nà ọ̀gbọ̀n fẹ́ ẹ̀jẹ̀ akínà òdèbí kankan bẹ́ẹ̀ bá tarẹ̀ lówó tó tarẹ̀ kọ́lé òní kúrò láyé tí ó sì máa bá mú tó sì máa kábàámọ̀ gbèsè rẹ̀ tó máa gbèsè dà wọ́n má ti sọ pé ìyẹn ò lékìyàn lówó ìyẹn ò lékìyàn kọ́lé bẹ́ẹ̀ ni ká ṣe lọ́hùn kò ní ká ráyé mú ká sì kò fi ọlọ́run bá mọ́ kò túmọ̀ sí pé a ní ìgbàgbẹ́ ìmú láyé eléyìí jẹ́ àlàyé lórí eléyìí wọ́n sọ́lọ́ lọ́wọ́ ọ̀hún ọ̀la sí ìgbà náà ìbéèrè tí wọ́n pín sí ọkọ àti ìyàwó lè bá ara wọn ṣèkì ìrírí ojú ara wọn bẹ́ẹ̀ ni kò sábúrú bẹ́ẹ̀ torí pé bí wọ́n bá ń lọ wọ́n lẹ́tọ̀ọ́ ìfira wọn kò sábúrú bẹ́ẹ̀ rà bó ṣe wọlé ọkọ lè fa ìyàwó ẹ̀ fa irun ojú ara kí ìyàwó náà bá ọkọ náà fa irun ojú ara tó bá lè dìde kan míì tó lè dìde náà di àláàrin mẹ́rin kò sábúrú bẹ́ẹ̀ ni wọ́n sì láǹfààní àti rí yóò wọ ara wọn ọkọ àti ìyàwó ni wọn àbẹ tí èsì ìyàwó ẹni tí èsì ọkọ ẹni wọn ní kí ẹ máa ṣáàbíyá sí ìgbà ẹ máa bá a fà ó tún wá kúrò ń bẹ ló tún bá a fà wọn ní irun abẹ à eléyìí ní haramu ni tàbí ẹni tí abẹ haramu ni ajínà sílẹ̀ nìyẹn jẹ̀mọ́ iná padà máa ń lè gbèsè kò tó kálukú wa ti mọ̀ tí máa lè gbé sí ẹ̀ tó sì máa ń ba oníkálukú nínú jẹ́ tó bá ṣẹlẹ̀. bákan náà ni bákan náà ni ní ètò physiotherapy ti máa máa bá máa fi ọwọ́ bá ara èèyàn máa masáàjì rẹ̀ ọkùnrin èyí masáàjì obìnrin obìnrin kì í ṣe fọkùnrin tó bá pẹ́ ọkọ ló ń ṣe fún ìyàwó àbúrò ló ń ṣe fún ẹ̀gbọ́n tó sábúrú mẹ́ bẹ́ẹ̀ àgbé tó sábúrú mẹ́ àmọ́ lẹ́yìn ọkọ ẹnikẹ́ni tí ó bá ṣe fún ẹnikẹ́ni bóyá àbúrò ẹ̀gbọ́n rẹ̀ ní bàbá rẹ̀ ìyá rẹ̀ lẹ́yìn yóò níbi tí wọ́n lè ṣe dé ibi ojú ara nìyí èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ débẹ̀ wọn lóya bọ́ bọ́ gbogbo ẹ̀ kí bẹ́ fọwọ́ kí bẹ́ fọwọ́ gbogbo dáadáa bí nǹkan kan ò ṣe àárẹ̀ òmu ordinary massage lásán ló ń ṣe ọ̀gbọ́n máa ń lọ massage náà wọ́n ń gbéra wọn lẹ̀ náà máa ń tẹ̀ èyí pé kankan ṣe wọ́n kankan ṣe wọ́n rọ̀ wọ́n kàn fẹ́ kí bọ́dì wọn kó body fitness òun ni wọ́n ní ara tó bá yẹ pé ìyẹn lè pè níjà kan bẹ́ẹ̀ tí dókítà wa advice pé wọ́n bá yàn wọ àbí wọ́n fẹ́ ṣe ìtọ́jú èèyàn bẹ́ẹ̀ ẹ̀hẹ́n kò sábúrú lélẹ̀ kò sábúrú láti máa ń bọ́ sókòtò tó fún ọ lábẹ́rẹ́ nìyí sọ èyí yóò fún ọ lábẹ́rẹ́ nìyí ọ̀gá ni dídú tí mo lọ gúnbò mi yóò dájú náà ni ṣùgbọ́n pé ìyẹn wá gbéra lẹ̀ sí ọdún síbi àwọn tó wọn ṣe therapy physiotherapy rẹ̀ àwọn therapist náà máa ń ṣe tẹ̀mọ́ tó bá ti yẹ tó bá ti máa gbé péyàn sí ìwò ara àbáǹgbára kalẹ̀ fún ẹni tí ò lẹ́tọ̀ọ́ àti fọwọ́ kàn wá eléyìí ti bọ́ sípò haram. òun náà láti sọ asọ́mọ́rọ̀ wọn ní ọ̀fẹ́ gbé kaná obìnrin ló gbé kaná fún ọkùnrin sì ní ọ àbọ̀kùnrin ló gbé kaná fún obìnrin kì í ṣẹ̀gbọ́n rẹ̀ kì í ṣàbúrò rẹ̀ eléyìí ni islam tako islam ṣe léwọ̀ kájínà sí wà kọ̀ọ̀kan. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك رب الحمد وأشهد أن لا إله إلا أنت وأستغفرك السلام عليكم ورحمة الله وبركاته